ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe ṣàlàfíà ni ẹwà ṣe dáadáa ni mo bá yín gist tèmi màmá wa màmá queen wa kábíyèsí wọ́n sponsor vacation wọn lọ sí UK ìdùnnú ńlá lèyí jẹ́ fún Queen Naomi Queen Naomi appreciate kábíyèsí fún nǹkan tí wọ́n ṣe fún Queen Naomi appreciate kábíyèsí ìdùnnú ńlá fún màmá queen wa wọ́n dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV mo kí yín a kú oṣù tuntun happy new month ẹ̀yin èèyàn mi ṣàlàáfíà ni ẹ wà mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì mí lórí channel mi o mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń like ten share ten support channel yìí ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o àlàáfíà ọlọ́run kò ní fi yín sílẹ̀ o ẹ̀yin èèyàn lé yorùbá ni mo máa ń sọ lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ní nàìjíríà èyí tí a bá ti subscribe ẹ subscribe torí notification bell yẹn ó wà important ẹ bá ti press ẹ kíá lẹ máa rí àwọn gist ń bá post ẹ̀yin èèyàn lé congratulations to mama queen wa kábíyèsí wọ́n spọ́nsọ̀ trip wọn lọ sí europe queen naomi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún àtìlẹ́yìn àti nǹkan tí wọ́n ṣe fún màmá wọn láti lọ sí europe ẹ̀yin èèyàn lẹ́yìn náà ṣàmọ̀ pé ní period tá a wà yìí tíkẹ́ẹ̀tì wọn o ẹni tó bá travel <laughs> owó ló ná ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé láti lọ sí Europe lọ fún Christmas even gan before Christmas láti padà wálé owó ńlá ni tíkẹ́ẹ̀tì jẹ́ wọ́n ní màmá pé wá ní àwọn kò fẹ́ lọ before Christmas nítorí pé ìgbà tó bá máa padà wá sílé wọ́n ní láti darapọ̀ mọ́ àwọn fellowship tí àwọn obìnrin máa ń ṣe so wọ́n kàn ní káwọn sáré lọ fún vacation yẹn ni ẹ̀yin èèyàn lé inú mi dùn láti gbọ́ èyí mo ní kí n mú gist wá fún yín ni nítorí pé kábíyèsí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú láìvò queen wa àti màmá wọn ẹ̀yin ènìyàn ọlẹ́ ẹ̀yin náà ṣàmọ̀ pé there was a time tó yẹ pé queen Naomi ò tiẹ̀ gba kí kábíyèsí ṣe anything fún wọn anything tí kábíyèsí bá ti láwọn fẹ́ ṣe báyìí queen Naomi máa ń reject ẹni but ìgbà tí Dr Elizabeth tó ti try láti parí ìjà èyí tí ó wà láàrin Queen Naomi àti kábíyèsí tí ó ń rọ Queen Naomi wípé kí wọ́n kí wọ́n padà wá sínú palace àtìgbà yẹn náà ni ọ̀rọ̀ ti ń níyanjú tó dẹ̀ jẹ́ pé kábíyèsí gan give up every time ni wọ́n ń lọ sí Àkúrẹ́ bí wọ́n ṣe ń lọ sí Lẹ́kì ni wọ́n lọ ń bẹ Queen Naomi wípé kí Queen Naomi forgive àwọn wípé kò sí eh, marriage to perfect kò dẹ̀ sí nǹkan tí èèyàn lè ṣe without pé kéèyàn má jà ṣùgbọ́n téèyàn bá ti mọ ẹ̀bi èèyàn lẹ́bi kò yẹ kéèyàn pẹ́ lórí ìkúnlẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún nǹkan tí wọ́n ṣe fún màmá wa abiyamọ rere ni màmá wa màmá wa deserve even more than the vacation because ìyá tó bá jẹ ìyá ìyá tó bá jẹ ìyá tó bá jẹ ìyà lórí ọmọ in fact ó ní àsìkò tó yẹ kó gbádùn màmá Queen wa wọ́n try wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún Queen Naomi àti àwọn àbúrò àti ẹ̀gbọ́n wọn ẹ̀yin náà mọ̀ wípé èèyàn Ọlọ́run ni Queen Naomi èèyàn Ọlọ́run ni ìyá Queen wa gbogbo ìgbà dẹ̀ ni wọ́n fi àdúrà ran kábíyèsí lọ́wọ́ kábíyèsí rí ipasẹ̀ àdúrà ni tí kábíyèsí ò bá rí ipasẹ̀ àdúrà wọn ní máa gbẹ́kẹ̀lé Queen Naomi ṣùgbọ́n wọ́n rí i pé àtìgbà táwọn ti fẹ́ Queen Naomi ìdùnnú ayọ̀ oríire ni ọ̀rọ̀ Queen Naomi mú wá sínú ayé àwọn wọn ò fìgbà kan ronú rí wọn ò dẹ̀ fìgbà kan regret pé wọ́n fẹ́ Queen Naomi èso rere ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ ni Queen Naomi even gan àwọn ẹ̀gbọ́n kábíyèsí àtàwọn bàbá kábíyèsí gbogbo wọn gbogbo wọn pátá ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Queen Naomi tí wọ́n dẹ̀ ń sọ pé Queen Naomi ṣe é wọ́n ṣe é fún gbogbo ìdúrótì wọn pẹ̀lú kábíyèsí àti bí wọ́n ṣe ń fi àdúrà ran kábíyèsí lọ́wọ́ so màmá wa ẹ enjoy vacation yín ẹ enjoy ara yín kẹ́ ẹ sinmi dáadáa ọlọ́run elédùnmarè á mú yín padà wá sí nàìjíríà láyọ̀ àtàlàáfíà kábíyèsí ẹ ṣe ẹkú ìnáwó o ẹkú ìtọ́jú Queen Naomi ẹ̀yin ènìyàn lé ẹ bá mi kí kábíyèsí pé wọ́n ṣe é wọ́n ṣe é wọ́n kú ìnáwó ọlọ́run elédùnmarè á máa pèsè fún kábíyèsí o gbogbo bẹ́ẹ̀ ṣe ń náwó ní agbára ọlọ́run ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ o kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba òkè òkè lọ́lá yín á máa lọ ẹ̀yin èèyàn lẹ́tẹ̀ ń gbọ́ mi ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín gan-an ni òkè òkè lọ́lá gbogbo yín á máa lọ ọ̀la yín ò ní kan ìsàlẹ̀ thank you so much please share this video like and subscribe god bless you all.